This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.markwright.com slash donation. إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أجني أنا كياني أو إنه جماد الأولى إن رأي أكاهي أساسيته لنا تقول أو تركه أنا سري يعني أني ẹwúrẹ ẹwúrẹ nà ẹwúrẹ ta ẹwúrẹ ta inugu may naira two thousand and eleven ọmọ yóò sí ya yẹ ẹnyìnmá hàn ọdẹ tẹtẹ tó ìdọ́sọ̀rọ̀ náà ẹni sọ̀rọ̀ buhari ọ̀nà ẹ̀ka jùmọ̀ àdàlù ahọ́rọ̀ lọ́rọ̀ kọlọ́ọ̀fíkù. to ya eh wannan yin jumada al not jumada al-ula to mo ma ho to last week uh, hadith only that uh, last week the hadith a papa on and

masala nọmba naịn ni ikhtilafu tanawu bana niya ọnọrọ na akwụsị kusala don ibiri niya udon ibiri amada ke sala na ika e ume na a ana ka onye wa kusale zuhuri le mọ na kwasu wala onye wa kwasu le mọ na kuzuhuri ana ka onye nwa akụ magrib remọz na-akụ isha onye nye nkwụ isha remọz na-akụ magrib so ọ ma na ya n'ihi ahụmata wee yi mada ini sahih bukhari on inshallah ta'ala ma ina yi etini kitab as o beka jabir ibn abdullah radiyallahu anhuma o kusala irami onto sallallahu alaihi wasallam do wala manni do na tazam kusala abra me yunin ko to sa nabila a na-akwụ n'ehi and isi ya ini nabila ọ bụ kụwa akwụkwọ ịwado salama abịara amụ ewu n'ikwo so rọrọ nye nkwụsọla nabila eremọrọ na-akwọ babu wọrọ nye nkwọ babu eremọrọ na-akwụ nabila wọn ma akwụ nabila eremọrọ na-akwọ babu wa na teki bulu maromi annabi alaihi salatu wasalam ọ bụ etu ga akwụsọla dole ka anyị na-enwe na-erema ene ko da atun asime to da ne kisemen ni de ka ene ra ko ba re den ne bi ki so aso wo men wa re ndu tu kusala ni e re join na na kun na wa na ko in wala sin do no ko na fila on na fila ko ko mo non de akwa re mes na ko so e na ko babu ama abla e, Jabir ibn Abdullah e, Jabir ibn Abdullah radiyallahu anhuma ọnụ na anị na-ehi na abịla ọnụ akwụ na ihe anaghị na-ehi yọ dị ya kwọba bụ ere mmanụ so ịsa ife bile enyi na-enye ọrị n'ihi anaje nwunye gị ọnụ na ọ mara ewu imam ibn hazm al-andalusi rahmatullah alayhi ini uwan al-muhalla bil or explain them non detail sai da ba wa zama saboda dole ne al-muhalla ya ka ire non ya ka jin kana in ikhtilafu tanawu or who has program wasu mai ko ma ka wani zo kana or la ya yi zo ka wa za wa ya yi ku isha da ka salatul isha wait ko akon inu mo na ka anyo na ko na kuma gribi inu mo no do inu mi isha na ira ama eyo ni ọ̀nà ni náà kó sọ̀látù magreth lewis kò kó sọ̀látù ìṣá ọ̀nà nọ̀nà òyọ̀dà ẹ̀bá dẹ̀ ọ̀rẹ́ dúdú kọ̀ ẹ̀bá dọ̀mọ̀tọ̀ ẹ̀yà ìjọ òkúkú ní àdọ̀nà àfọlámà ndẹ̀ ọ̀kọ̀ ẹ̀tẹ́ dọ̀ sọ́nyà gùwà ọ̀dọ̀ sọ̀látù ọ̀nà ọ̀mà yà wà. magreth wà ẹ̀kọ́ òzèrè ńlè yín ọlọ́nyà ń mẹ́ òzípà ọrụ akụrụ aka anya ẹ̀tẹ́ wà kún wányẹ́wó jẹ́ ọ̀rọ̀ àkúrákà àyàkó ẹ̀tẹ́ náà wà wọ́dẹ̀ òrẹ́ ọkọ ṣááhùn náà mí n'ètò wẹ́ẹ̀kì wẹ́ẹ́ rébúrẹ́ àníkà ẹ̀hó ìjọ náà ìnira ká ọ̀húbàdẹ̀ òwe nọ́nyà ẹ̀bẹ́ àbọ̀ ọ̀nà ọkwọ́nyà kẹ́nẹ̀dà àmàtà ya bìkọ́sọ́ ọ̀húwọ̀ wọ̀ nọ́nù onye erutukunu ma ebe ama ya ori inu wene wa anyo nya dona anya eba wa kida amata ya ehe sha hu ne ka amata ya eji akwo huta normally na ma akusala raka huta anje hotule tira abra me yu agwo ure kai ere ka aka e. e bi jozo misuna na rete kai e kenya jin e o lo misuna ka kan ke ka so sala le man en wo dono wenya mu me e re mo na misuna àwọn náà náà kọ́ ọ máa ń rè kẹ́nẹ́ lóun ní sọ́rọ́ ọjọ́pọ̀ àwọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́nọ̀mì jẹ́ sọ́tùlẹ̀ sí rọ́hà yẹn ya wẹ́rì mẹ́ ìjà mi jẹ́ sọ́tùlẹ̀ sí rọ́hà tẹ okùn yín sórí lọ ọmọ táyà yẹn o gọ́tì àkọ́ ọ̀hán náà ó tàà mi jẹ́ sọ́tùlẹ̀ sí o kọ́ lódù kì dúdú sálámà náà sálámà yín ní náà àjọyàn ti ìjọ dẹ́wọ́rọ́ iná mẹ́rin then àábá mi ẹ̀wùrì onyìmá àákọ́ ẹ̀rọ de dúdú kọ́ ìjà àákọ́ húta dára mi jẹ́ sọ́tùlẹ̀ sọ̀rọ̀ hàn dùn àmúta hẹ́ àwọn ọ̀dà kọ́ àhẹ́rẹ́ náà wọ́n tẹ́tà hẹ́ àwọn ẹ̀dọ́ sálámà dùn wàrẹ́ má jọ́ ẹ̀nà dùn ká ipá àfẹ́sọ́rì ìsọ̀lá tùlẹ̀ ṣá àwùrà mi wù. hazùmẹ̀ká náà abu malik kamal ọkọ iná sọyún na súnà láì rẹ́kẹ́nẹ́ ìrẹ́nà ìkọ́ ẹ̀yìnlẹ̀ ẹ̀yìnwó ẹ̀rù lọ́wọ́ àlọ́ so ini hadith na rẹ̀ níyà àwòkí sọ́nà sọ́rọ̀ ọ̀dọ́ hadith akúnyọ̀ ọ̀nà question. نعم إذا جاءوا ذلك إنما الأعمال بالنيات and the caption and camera the caption shall be judged according to intention. Although now, what was skating? The him you learn no decent. I'm oh was skate you. Skate on one. Aha kaha dobi shaba. Aha lema dobi i want you welcome no Aha mean. amadu ikari inamala amalu ẹnan bẹ náà ní ìka ìjọwọ ọrọ àkàrà wẹtẹlẹ ìjọ òtún ìkọdọ fún àwọn òmùrí yìí lọọ sẹwọn rẹ náà níbẹ lọọ kọ ó ìrẹwọ náà nọ ọdọ kadà ń wùdẹ kéré ana sufi jọ sáàlọ́ tú ẹ̀ nẹ́ẹ̀kọ́ abraham èyí òní sáàlọ́ tú ẹ̀ẹ̀kọ́ especially ẹ̀wọ̀n ọ̀nà dáàsì pàtàkì ẹni ràgbọ́n náà ìbádùn rahman tí wọ́n máa yàn máa mẹ́dá <laughs> kà máa dàrí náà ní pàtàkì. ààyè hmm. mọ̀nyádà sheikh usman lọ́rìn anábọ́gbọ́ ìbádùn rahman sáàlọ́ tú ọkọ̀ jákèjẹ́ mẹ́ẹ̀dọ́kọ̀ọ́. wọn rà ṣàrò náà àfikún iná màlámálú bènìyà ẹhú abẹrẹ wẹrẹ wẹẹd kan ọzọ kárẹdúwẹsì kò rí wọ hẹtẹn anak ibn hazm mẹka landalusi àti sheikh olùsẹ́yìn fún tèmíyà wọn mẹka ti wẹ na dẹrẹ àdẹrẹ òtàárọ dẹrẹ òtàárọ ọkadọ òdini adilatu akiliya lọ́wọ́ sọ wọn ni adilatu adillatu laqliya iledere rọrọ ṣọ́rẹ̀ ẹwùwì mariam aleyhasalam onye níbi isa onye nẹdọ onye nọrọ dọka omúlì okójọ ní ọ ha abẹdọ yìí na anyọ nọrọ dàpọ ẹwù anyọ wọrẹ ní ẹwù n'anyọ nọrọ n'etukọ nọrọ nọrọ ẹwù anyọ nwere ike na so ìnámàlà málú bí nìyà hadith ọ̀nà wọn náà ká إنما إنما صحة الأعمال أيجا أن كرو إذن يوم باجة هذا نانا تاكن إذا كونان إلقوا نان وام كرو إذا فانا وكوتر وام ولتر دوا جدو كوتر جوا دعوا na كان intention of that ميوني سبعة هو عم يوضع قاو هو عم so wa bedu check and that ikhlas aguku mọ́sùmọ́nà ọ̀tọ́lọ́ka man amila man ami ọ̀zọ́nà àmúkọ́rọ̀ yẹ̀yìn aṣọ́rọ̀kà ma ìgẹ́rí lúwì tó tọ́lọ́ hùrà mí inú kọ́rọ́ nù mẹ́n tàrọ́pù wọ ṣírkà títọ́ nù bẹ̀mùrí hùrà ọ̀dà ìkọ́nùmí náà wọ́kọ́rọ́ n'ọ́yà rẹ̀ òmùrí ìwọ́ ọ̀rọ̀ abẹ́ tó. tó ìtọ́nù làmí níyàn dọ́là mẹ́yìn náà ìzàdá check níyà ọ̀nà títí àti ìtọ́nù àbùkáyé bí ọ̀yà tó dọ̀ dọ̀ kéré wá wá kéré wá wá wọn hẹ́rẹ́ rẹ̀ wá ké sẹ́dù dọ́ọ̀ka ìnáàmà làmàlù bí nìyá abẹ́rẹ́ àmì hill ni ààyè máa káwọn ní ka every last week or week before last olùkúkú yẹn mú eku kúlẹ̀ ní kíwọ́ọ̀lù lókùn ìkúdá ẹ̀rọ mẹ́kọ̀ ní kó yẹn wà tó friend àmì na wọn ni ọ̀nà wà náà ẹ̀ẹ́ sísá ilẹ̀ ẹ̀ẹ́

ara nọ n'ụkọ na-afịta na nkene ụkwụ mụhiri ere ada nye ka oche nọ n'uhu anya na mgbe ya kara eji okwu ehu nọ ndọka ma nọ nọ ikisa ese ma ya ma eme sọ na ma ya eme adọka anyị ọdọ ka mba na dọkwa ka ihe nara ihe nọ dọrụrụ m nara iche dɔka ɛma dɔka nyɛ lɔ dibi dum ka hɛn dɔka wo yɛrɛ ki hɛn ɔnɔ kui hɛn wan ɔnɔ mɛn kui tsyɔ dɛ ɔnɔ kɔ amɛri wɛn daa dɔ dibi dɛ kɔ n'ɔnyɛ hɛ dɛ sɛ ɔn rɛ ɔnɔ kɔ nyɛ yɛn dɔ na dɛ ka ah ɔkɛ dɛ ka lɔn eti ne anɔ mo ni dɔ ọdọ mi dá abẹ nwa o ọtẹ wọn o wẹẹ nyi liver liver cirrhosis do anya abe ọkọ di ni ọ wọn la so ìnàmọlá amalu bìnnìyà bana mukọrọ kẹnẹ ìjọba mukọrọ yìí ọnàrìkà ukọrọ anáyìká wíìsì amadu nye kó ọyẹdà wíìsì kọwámẹ amadunyi wẹẹ káyọ ànyọ ịza hàn. ana ke gora nan imamu shafi'i rahmatullahi alayhi o jani ki wan enwa ajo du jani kan we kono ma duwa yan ya jo na ko lo ni tu kan wa ra ma ya la ba tawru insha Allah eh as'alu Allah al rabb al-arsh an yashfi ko donc an yushfiaka hmm an yushfiaka yutfi'a biman an yuhlikak ka ma fa no mori mulo na ka onu chete hun an mulo na ka onyo la re na ka ode hun ka ome ome ome sauki yutfi'a ohila eh ome ka wania isabro ko kai e? ndio ko aka yasfiya doka yusfiya mabra me yoni tẹjọ́ máa nọ dá ẹ́ àrùwá ìwé dúró kò mórí wa àwọn mórí kò rẹ̀ dọ́ imam shafi kala bi kọlbi hi labi lisani kò mórí bá jọ jùlọ náà ìnáà ní káwọ́ nyẹ yìí nílẹ̀ iná rẹ̀ a ìlà àmì yìí ní kó dá correct àná so olóò nyẹ yìí nílẹ̀ náà ìlú nìkọ́ àmì àdìsí ọ̀nà ẹ̀ ọ̀ ìmọ̀ mi ẹ̀ ń sọ náà ìka atlan sẹ̀rí atan ìjà ní ní sẹ̀rí àti. ini usulu din haram wa mi do ga mi da he ah, ranar ke namal amalu bin niyat ko wa mu koro di bank en edua promote riba no okay yes on me then iskono mu koro che wono nyi chenji holo dono dumalasi dono himoto wa school da bi ko jani school ke ojo ala ka do ke namal amalu bin niyat wala itana haram tell ate ate pure intentional tẹ́wọ́ àti tẹ́wọ́ wọ́tà àkọ́kọ́ kó haram náà wọ haram haram haram náà haram nù Anya na question. Ibi sallallahu alaihi wa sallam, ọ wà na ehida, ìjọba lè hi nẹ́nẹ́nẹ́ ẹ̀hún òmùtù ha àwọ̀ lóòtú kẹlẹ́ ẹ̀mí ìtàdá níbi kan náà kó àṣà rẹ̀ ká níyẹn náà rò kọ̀mẹ̀ ọmọ ẹ̀yẹ ń náà iná ọ̀nà nàkọ́ this hadith na ọ̀nọ́rí àwọ̀ náfìlà àwọ̀ náfìlà wọ́n yẹn intention any time of the day àná kó ẹ̀rẹ́ ka mai kwasha wajen rubutu a jini a zai ina wuna fila same agoka ne biya wa mai wani biya mu zai ba a ne biya wutu rock a an yi sanyi da ka zai yi sadaka to ma kura mini a ma shawe yau sai wani ni ni ram wani haku mini a don shawe ne jẹ́ ní kò fún ìmọ̀lẹ́sí bí ẹ̀rùn dùbà wọ̀ lóòtú ká ní alhaif ìsọ̀rọ̀ ẹ̀mọ̀dá ìkí nínú ọ̀nà ọ̀nà dídí bí nù jẹ́ níbi èrè ka ẹja dídí títẹ́ lórí kàtọ́ lé èyí pẹ̀lú ní mísàwẹ̀ kókó sọ́nọ́wà màsí mario tẹ́ni blérios ọ̀rọ̀ ṣàwẹ̀ like intentional win when you shift like this anabikawo nafila yon ọ̀ bàbù àníyàtú lẹ́yìn lánàá wọ́n abẹ́dọ̀ ṣá wọ́n abẹ́dọ̀ mi níyà bí ṣubú yẹ̀wé tún. anya na salam alayhi ẹni rẹ̀ ní ìtàn ọ̀rọ̀ àkú ìṣá dẹ̀wà mọ̀ ọ̀làdùn ìsìnkọ́ náà join náà ní ìmá gírígbó òde yẹn wọ́n akúnyẹ́wò ní ìṣá ìdúwọ̀ join náà aṣọ ọkọ̀ lẹ́nu ọba kúmá gírígbó létà láà wọn bẹ̀rẹ̀ máa kà fẹ́ múra na abúmálì kọ́ ọkọ̀ ọyìn náà sọ ìfikẹ́ òṣùnà àmọ́ ẹ̀yìn Enyi kọrọ maybe aguko tu kola ku isha wa ku magrib ida bu malik da ku jo na ndu ku isha no da ndo wa ku magrib then riwaya no sadoka eh wa jo na ndu ku isha no do na fila sasa me kama do ku magrib jere te ni ku isha ha wa ma jaala alaykum bidini min haraj muri ko ngodo na dio ni o eko eh eh e de de ti e mo ne ne aka aka e ofeni ajẹ́ na wí fọ́ọ̀tù ramadan ìyọ́rà ní ìyọ́rà ní hiwọ́ níwà and ẹ̀yà rẹ̀ wọ́n ẹ̀mí sọ́rí wọ́n ẹ̀mí awụ ramadan àwọn gba bọ́ọ̀lù ọ̀nà ìkè níyà ní ìyìnmá anyị rà so wẹ́rẹ́ opinion dị ihe shehu dị na-abụ ntị emi ọka anyị anyị ba ada na ahịa ọzọ lari afọ ihe ọnụ ọnụ ụkwụ anyị rịba dụwe ka ọrụ taa ọbụnya seme agụ ụka wee ha dụọminia so ọzọ anyị kewọ mini magrib wọ nọ na do e, diniya mukorona bitakbir da e, konori niya umar e aben umar ba mala kwara da ya wasu wai ka wasu wa kusa da ku lisha lura min ya kawo ya sa wallahu ta'ala alam akunye su dai ina isalamu musalama ilami imam a bá ti magreb ìṣá ìbẹ́ ọ̀nà ọ̀sùn kọ́lá sọ́lámà tọ́wọ́ dé ìmáà mi àgùrẹ́ ka hadith ọ̀n tó mọ̀ ju ilẹ̀ ìmáà lè tán mà bí ìdá kábàárọ̀ kábèrò ìdá nàbẹ̀tẹ̀. ìmáà bá nà mẹ́ka complete sọ́lá yìí ìbáni ẹ̀ bẹ́ẹ̀ so

ọnụ ọ̀dá kárí kọ̀ntínú ọ̀dá àmọ́ ewu dị a wò sálámà before imam àmọ́ àrísọ láti lè ṣe àyè dúdú àkùn ẹ̀yìn ìwé ọ̀nà yẹn ọ̀rẹ́ dọ̀bù cross imam wàláhù tààlà àlà. a nye ní sálọ náà an adaka wọn ní sálọ ẹ travel. ẹsẹ̀ òde là ọ̀zọ́ wa dẹ́tù sọ̀yà kùsùbù yìí náà ní mọ́tò ìkíkì tó dẹ́ntẹ́ kọ́ àyínáta yà náà dẹ́ntẹ́ kùsàlámà dẹ́tẹ̀ bó kúrọ̀sì imam dọ́ọ̀ lẹ́ni kùsàlámà wẹ̀ náà hẹ́rì mọ́tò sẹ́tí sálẹ̀ ní sẹ́wọ́sá sálẹ̀ náà kẹ̀ nẹ́yìn sálà na ọ̀nyẹ̀ ọ̀nyẹ̀ dá ẹ̀zẹ̀ mà a agwa ya onetado okusala so onawe ka amaka akisala akwara ka eba eh because eh gbera na netoro nwa anyị nwa azu se do travel odumene ni ni na we mo no odi so azo dare ka eji wa travel ni uh, so kura ka wo do so ni ni de na wuju

na tuzuru ka a bari ize n'ụlọ onye nkwen apụ wa travel wa chọọ iri ize nkwaka ịra anyị ka onye nkwa ohu aka ọkwa ịra ọnụ sụ saasụ na-ebi ọnụ sụ saasụ omuli ọnọta subhanahu wa ta'ala na ehugbori a na ọza travel wa anyị various ways ọ nwanyị duere umonu ase na ngo umoyo abete o do sisa no tulete na umono wa kumeba kumeba ata za wo anyu mwe ko ko do ba na do ko anyu mwe ko akokwe ne ba be zura na su do ko ne ba salatu zur an kuma trawla bo do ko ba do salama zura wa nono

kuma is wrong an ja eh eh nya roho na manika ja eli ke zima dinu na wallahu ta'ala ala yeli wa wa kitinya ka sale na tinya ko wen ta la no ore ma sha ni ridwanullahi alaihi ajma'in an kom ni so ibu hadanan in volume one na ka insha Allah ta'ala o in bụ sola o nibia nabi sallama o ka fa sallama fa sallimna hina yusalli o yusma ka ko o ka nabi sallama nya den re sallama mana nabi sallama san to ani kai bi ayren ani bi wa assalamu alaikum wa na da gasabi ọmọ mee ka asalam dàbọ̀ ọ̀dọ̀ rẹ̀ fún àníbẹ̀ na mi na ni ọ̀nà dàkí inú mọ̀ nọ ẹ̀ ọ̀nà sọ́lámà ni ọ̀nà. ojú mi dáhà náà mọ̀ sọ́nà dẹ̀ ẹ̀hìn dàbẹ̀ ẹ̀yìn làdá mu abẹ́ àwọn àwọn mọ̀sán ní ìdúró ìkéde làdá ta. ọ̀yì jẹ́ ká ọmọ ni mi náà dọ̀rẹ́ mi ọ̀rẹ́ dèdè náà rí fùdú gbàdá dọ̀nà rẹ̀ jẹ́ wọn fẹ́ bá. so àwọn mi sọ́lámà yàn Abi Jamai expected kenere salamu n'ọda. Anyị ne ne kwasa Salamu fa fe na dị ime imamu na salamu po wa. Abụọ me ni so ihul Buhari. Ma dị o de di to ọ bụ salat. Wa anyị so Buhari na teke ini babu ana kare an ni be me salama po ni sala. Ti o ke bi na nzo nkusala

so ka ene ye o soro ka aso salama wallahu نعم نفس وشو وعليكم السلام اه اركي حديث 838 ان شاء الله تعالى امامك سلامه صلينا مع النبي صلى الله عليه وسلم فسلمنا حين سلم ẹ̀hẹ́n máa ó yà ó gbọ́dọ̀ náà olóńgbòjì àjẹn àmì yẹn wọn zá zárìkà ọ̀nà rí ẹ̀hó ẹkú ìrújì àmì wàá náà imam abu dawud ní abu dawud ni. àrùwánà eh, mi aunul mabot ọ̀rẹ́ ti sinmi sari habu daoud or explain náà pàtàkì jókè alien náà because ọ̀rẹ́ kàbẹ̀ na ní problem ọ̀rẹ́ kàbẹ̀ no me count. number one count ló kó na náà start no ni ara ní sham abẹ́rẹ́ be yóò nínú and dọ́tẹ̀rẹ̀ òmọ́nú wọn àfẹ́ ìkye ni ó wọ́n wọn ṣe àáka ní sọ̀rọ̀ gurupu sham sham di èso ẹ̀hóbó náà nàdá ìka ajínàwé. shaban al shaban na ahụ na dahụ na ramadan so ya anyị 29 na jin ni yesu hwa den ye le die ka shawa insha Allah hurin ye ru hwa jin de shawa ho de ke shaban with 29 ama ne bi ke ye ne ru hwa eh dole wo nyo kwale tati hu now ehu yesu hwa dile ka amanyi group shams ajin ala ora na ka ara elini

dee ne ko hanan therefore ehu bora anan ozo mozi bora anan dozo mozi bora anan eku ijuma jem onye saturday eba eku ena ete etako monday yo tuesday wednesday thursday yo so thursday anaba akuyere e in islam akasịrị ha wa anyị kwatado wụsa ihe ọnọdụ akwa ere so ihe ọnọ narị bekwa ekwe onye mba ahụ dajọ were ama agụ ka anyị sọ mfike hụ maliki ya naika eniri banri maliki oge wa akwa odo si nzi ya o emere ni ju wa asị mụ ata du eri nri ka ndị frens adaka wa mo je kuju ma he ekuju na rabe nara abịa, do wa ndị ko hinta ihe nta. sɛ akadɛ kisɛ wa ma ihe ne wo maa wɔ asɛ wo zatɔ sɛdɛ ɛdɛ atɔ ɔdaka ya yɛ ka ehugbo e e la ndɔ just ten minutes esi e ka ko yɛ hɛn thursday ihe ɔnɔ anabi ki yɔ musaabi ehi kamara wahu abu daud sujistani rahmatulahi alayhi ini suna nan de anam ina mabud do terian

anda i ore yau ne isa na guda ne to a zanyi wura anyi problem o ire yau ka akwa a makikola na abir ibn abdullahi rajallahu anhu wardo a wasu lọrin na ijọ na sọ́dọ̀ nìkú ọkà hin ìjọ àwọn akọ̀wé ìkíná ọ̀nà kó tí

anyị imam enye ọrụ ọrụ nínú ma níbi ọ̀nà ẹ̀ka adàn mẹ́fà dí islam bẹ́ẹ̀ ni ìbẹ̀dẹ̀ ọkùnrin lẹ́lẹ̀ mú tó múrí dẹ̀sẹ̀ rí rìkẹ́kì náà dẹ̀nà sáàzẹ̀ nìkọ́. ẹ̀bẹ̀ jabir ibn abdullahi kan àtẹ̀wérí man wàlláhu ala. ẹ̀nà náà ọkọ̀ ọ̀nyẹ̀ náà akéwò ọ̀nyẹ̀ náà lọ tó ẹ̀. ní

ije otu ka m zikiri ikwu otu ya n'ọdọ nwanyị na ya dochiri arụ amaje otu nsala dọtọ ahụ ala ya bọnyere wallahu alam na ọka egwera na ndị ọrụrụ ọgị daika onye ya tetuba ahụ ozuwere nlekwa o dipens atijua na ahụ ọzọ nye ntị ọdọ ka ọ na-asị mizikiri

ẹ̀rà ọ̀rẹ́ ìfẹ́ náà dọ̀rọ̀ wọn kékeré rẹ̀ tẹ́ ẹ̀rà kọ́ wàárẹ̀ mọ̀ amúlàhàmàlàhódù amúlàhàmàlàhódù abáni ẹ̀rà rẹ̀ rà. lẹ́wọ́n sọ ni gàkè ara tó hùnà dín pẹ̀lú dìpẹ́ǹd sẹ́kù lẹ́yìn ìfẹ́ ọ̀yọ́ abáda ọ̀rẹ́ ni wà pé ní àmọ́ ìsìlẹ̀ mọ́mọ́dá kàkúsàlà ìfẹ̀sọ́lá tó hùnà dín. òtí yan pẹ́sipẹ́sì dè ní. ẹ̀dọ́kítọ̀ náà dọ̀là náà. Àmọ́ ẹ̀wùrọ̀dọ́ dàkàgẹ̀ ọ̀hùnkúmùrì ọ̀hùnkúmùrì lóòtú dàbí ẹ̀yẹ̀rẹ̀ nìyí ẹ̀rẹ̀ ẹ̀yẹ̀rẹ̀ kúrú lọ. Ṣé wọ́n wá nínú ètò àfẹ̀mísáńdé nínú? Àmọ́ wọ́n akọ náà ni ọ̀rọ̀ àhúrò dì ẹ̀hùnkúmùrì ọ̀rùn ẹ̀dàkọ̀ mẹ̀mẹ̀ àtúmẹ̀. Àrẹ̀ ti yan wọ́rà àtìs at least ètò ní wàhálà àtìs ala ti nyawa jada ka sala do eh, eh, ka eh asan ka asan ka mai nasan wa kun wanne wa zan wannan za ta ni bai ka za ta nan ana ba wallahu alam eh abon ana zuri ya bai imam na sa za sala alola no duru ilé ọ̀nyẹ́ ọ̀nà ní masala then anyẹ́ ọ̀nà rẹ̀bẹ̀ anáìkọ́ náà ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ jì ha ẹ̀wọ̀n rò imá àwọn yìí ọ̀nà ọ̀rẹ́ náà ọ̀nà yà kẹ́ náà ọ̀nyẹ́ sọ̀rọ̀ àfẹ́lá abẹ́ ìlà abẹ́ yìí ni rẹ̀bẹ̀ imá ọ̀lá dù ẹ̀ náà ọ̀nà ọ̀rẹ́ ọ ma azọ ga akwọ ọ na azọ ga akwọ ma na dị hụta ina <laughs> ka bụ imam sada akọrọ ohun da kitabillah ọ na aka ihu abẹ bụ ọjị ha ọ na ọkwa dadi ọkwa na nke ọmụjọ ha dịrị na wani rese egwọ ọ ya unu tụmaka ndụ eh ok ewu e, e, na jima ari azum ya aka ojara ka onya ha diri eh ojara ka onya ha obitu ka Allah onora ajo in Allah akbar ora nyela ora at resala na then imam wala sala na ora expire ozu kuna kenoni dikote gwon ma abrami hiyo kunya kene oni di kose gwan eja aso da eja ja kusala enen eni bago dano ni bi kunya ada me ira me yu eni bago amano no ibi kunya en no so go on an so go do ate the mom continue do kwan they do the salam abe because where the salam before imam because self-required jiyọn now is what ọnọkụ imam and imam gbabedo jiyọn but wàá sàásà nì lónyi dèrè aka àwọn and ever because yi na ihi dèrè aka àtọra ọnọbụ mas aliri ehibora na imam ohi anyị wàá wee amịniko mas ime abụ ohi anyị anyị n'aka ebula na anyị ime abụ ohi anyị da nnọọ na anọghị abụọ sabụrụ kama arụhụ ọrụ ọrụ ha taa si ewu ya ẹ̀dá nke tọ́ ọ̀nà ya yìí di ìjọ àákìsí wọn nà láìdá àyìn nà di ìjọ ọ̀nà sẹ̀ ẹ̀hẹ́ nìyẹn dé salama sálàmù abẹ́dá alẹ́gá sọ́nà ọ̀rọ̀ wọ́n àṣàyàn tọ́ nínú ọ̀nà kó dá kókó sọ́rì tìjúdù bàdí. àmọ́ gaskiya ìjírí sí na edu àádọ́ ọjà ewu ìmọ̀ àmọ́ náà iná àákó èdùọ́ ìjọ àṣọ làkúnà ọkà sẹ́fẹ̀n ní dọ́ọ̀ká wọ́n àyà àná náà tìjúdù bàdí. ọ̀rẹ́kọ̀ àtẹ́sẹ̀ islam bó tẹ̀mí àyẹ́dọ̀ jẹ́ ọ̀nà àrùkú àyọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ jẹ́ ọ̀bẹ̀ kẹsọ̀ yìí àyàtú lè rí imam àmà ìjákù àdìsí rẹ ní sẹ ìsàlà imam ọ̀nàkà kàtà àtàkùrọ̀ abraham ewu so anna kànọ́ mẹ́rin ọ̀nà nìbẹ̀rẹ̀ masala ayihi ọ̀sọ̀ nọ̀ ààyẹ. ime amụnụ to na na ka ọnụ ọsọ gụsọ ọyị ọnụ ọsọ gwen na nan and ime amụ ọzọ falama ẹ ọsọ lana gụ ẹ ọnụ ọsọ wee jezi ime amụ nni deidei ọnụ igba ọnụ ekwu ụlọ je ime amụ nni eji ime amụ meta salama because ọnụ ara ka ewu na m da ọkụ na talik anamị kasa ọzọ anyanwụ n'ọbụ na ọma na enwe ero ka anyị na ihe ndị ọna da atụ na-enye salama abụọ na salama ịrịsọ kata na na na-enye sala eyi ni dike ọrịa mata na start dem ka ọma dọrọ na onye na anyị ahịkọ ime ya dadu ọwa mi ẹdá wọn ti jahilichi mẹkẹ àìkọ́ ọ̀rọ̀ mẹ́rin ni jahilichi wọláhẹ̀ wọ́n lè rí

دي أكل زهي أزنامي يرى جيما كان دي هاي حدثنا إن دي هيو تقول يري جيما ديكا قال شيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن مغيرة البخاري رحمه الله تعالى آمين قال باب حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام ابن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام رضي الله عنه سأل رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وآله وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيقسم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيقسم عنه وإن جبينه لا يتفسد لا يتفسد عرقا

kuma isonesi kun sun yi muwa na wika a haikono ni da ka man o me nyima a ba mi ni nyima le riwa hayi o to hu do mulhin edo to no nyima no maka do ta di di papa be sorry inu maka dai ka imamul humaydi umaka o shohu dan alayhi rahmatullah so di maka on ka hadisi papa bana huru maka be e bi ka nwuri ma di sanon bo onye nda anda hosan amato showe ana hurma kabe awo kin rei wahai mako nyiman hadis wan we don madina darul hijra and anyway imam malik imam malik uh, abu abdullah al asbahi rahimahullah don darul hijra taik ana wopo wan ok hadathana abdullah ibn yusuf ok hadathana abdullah ibn yusuf abdullah ibn yusuf alayhi rahmatullah Eh, ọ̀nà abdullahi yunus abdullahi ibn yusuf atinisi atinisi ara wọn ni tinis tinis ọ̀nà ahọ́ọ̀bì iná ti misr iná ti egypt ama abdullahi ibn yusuf aslan ewuje tani zọọbi ama ịzọ oku ụzọ ọmụma ịzọ daikiri hụ nọ egbori anan a nyere ya na ịka ọmụseteme ọsụkọrọ mee tani brababa nwebdaiki ihime ọran so ọmọ ẹkọ yà ayé dẹni akoko ní kuranda akọ alihimawi alihimawi dodo ọkọ wọ ya amada ẹkẹ ẹba ní iná akọ awọ abdullahi ibn yusuf ọ̀n mẹ́hán amada ẹkẹ alimashihur wà ní ala mẹ́wàá ní tì ní zọ́ọ̀bì ẹtì ní zọ́ọ̀bì ní mẹ́tọ̀ ẹtì jìbì rahimahullah atlan sham syria. ani and siri ọrụ dọrọ ni ejanike imamu maliki ejanike imamu maliki ọya kuma di imamu maliki dore ke eni muwata muwata imamu maliki hadith ọrụ ọrụ na da rike tru on azụ dọrọ wani ni muwata imamu malik ọkwasu hadith na siri izo and we also now america ka abdullahi ibn yusuf kọla na malik. ka awo hono abdullahi ibn yusuf abdullahi ibn yusuf o ka imam maliki don na ka imam maliki o kai teme agoka imam malik o nyi padaki. ke ro imam maliki na se te mu ata o goze ni ni ni ni 25 to imam buhari joni nyima do hadith abi hadith don don be sure ka abi abe na ke emi mu ata imam malik inda jani ke umar malik da kin wai na da hadisi horan wato oh. doni man like madina is ezi ma maliki and mume ana da sai ha darul hijra imam maliki ijone zo oh, uh, imam buhari amene zo da ka uyan ke malik ana kusa wore zo mono ono yan ki wa na ka ozi onyezi Imam Malik ọrụ ozi onyezi Imam Malik anaghị Ismail ejoni sham dọrọ dị ọmere ahịrị mụata Imam Malik ewe na dọka ashọrọ dọkere danaghị dare dọyọ dọrọ dọ inowe Abdullahi ibnu Maslama al-Qanadi inetisham dọni Misri ịdị abdullahi nọ n'ihe ibnu yusuf ọ n'ihe ọ mee n'ịzọ ọdọ hụnụrụ abdullahi ibnu wahab àti abdullahi ibnu yusuf àti nisi anị hadiz ọnụ hụnụ ọnụ ahụ agwọdụ were ka abi hadiz na iwe ihe ni buhari onu were da aka a dọrọ hụnụ ma maliki nwanyị na sị mụ atọ ya kene du ure du ka ee ni mụ atọ na so abụrụ ka ee ee student of hadiz yara anyị ka

sẹ́mẹ̀yì ọmọ ka aka baa náà na wọn máa ń buhari nke kẹ́ àdìsẹ́ ọ̀nà ìpè tí kàn sọ́yẹ́lẹ̀ nàná ẹ ẹ onóni dandan dọ̀ọ́rà ní next chapter. tọ́ ama inú báyìí náà ni ó mú mi bá mi dá ìka àrùkù inú báyìí research imam malik ana abụ mụ mú na náà wọ gabadaya òhìn na lóun náà sheikh abu usama. سليم ابن عيد الحلالي معطى أنوي أبو أسامة سليم ابن عيد الهلالي أي إيه بورانا أو دابلا حفظه الله لكن فايف بول مزومتون لكن معطى نو أبي عبد الله بن يوسف التينيسي أو كأخبرنا مالك أدوي آه، هنا إمام مالك أبو عبد الله الأصبهي imamu darul hijra rahmatulah alayhi imam malik mẹ́rin ilẹ̀ e tó tọpan máa rẹ̀ máa ń sọ yan miss about imam malik ni malik imam malik rahmatulah iran for two years two years ọmọ fìtínà yan ọdúnrún ka àrùkọ ẹ̀ náà kàákà ọdún àkùnyẹ́ ń jọ́ ọ̀dọ̀ two years òyìnbó nam nine months. whatever ate wele oyu na da ka ko ida to every good year imam maliki rahmatullah alayhi ila eba iji ana da ba ma alayhi rahmatullah so abdullah ibn yusuf at-tanisi ọka imam maliki ocean e ocean bi an hisham kada hunu hisham ibn urwa an abihi ka adam hisham ana wazi urwa the old one don't done it. of Zubair. Urwa ibn Zubair. Zubair was done and I called down on uh, Asma bint Abi Bakr. Asma bint Abi Bakr anha. asma ọnị ahụrụ ahịk zato n'itọkai onye onyachi onye achịla the achanafe sọ dara asụsụ to not anawo ana ke inwa na nigba mi hijira ọrụ amịsa dị nere ka e awa ete ka ewe agaghị na ya bịa ọrụ amịsa ọrụ asọ ewa nama njọ mmacha ndọma na ha nama were ma heba dasa asụsụ nọ daa na dani bika zahatu no tokai ona cewa kuma umuri ba ta tsere ni mun son da wato nan janna asma bint rebaka adan adani ona sha ni bi anatun bo sha ona ni bi anan kuma oni an ni bi na hina ni bi mi jira nka ogata ka ewu on ya da ego man mi ke an ni ni ka. ani gosa na abazi ani ọna ihe ọna nkuzi anere eyi asma ọ awere mụ nọ ara enyi awọ ikọ nọ ma aisha ni kọrọ ire mre ma abụọ ne na ana ife azabanye ena abe kaja hene nna ọkụ ebe ke ha ama bẹ́ẹ̀ ọ ọ̀nà bí ọwọ́ sí ìrà ẹ̀wọ̀ rẹ̀ náà yìnbọn lọ́kọ́ yà àìṣà rọ́dì ọlọ́wọ́ àǹhà tó ọ̀nà ọ̀dáwẹ́ ọ̀hún rẹ̀ àìṣà tó orúwà ibn zubair kó orúwà ọjọ́ ẹ̀dí tí wọ́n máa dán aná zubair adán náà dán nẹ̀rẹ̀ àìṣà bí sọ́rí ẹ́ dán bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní àìṣà tó na abúlé náà dán ní dán ọkà án àbí yìí hún adán. dada na ndo hono aisha ben aisha ni sai ummul mu'minin onyere na do o me hore be 6 years era ahe no nyawo ndo be ummul mu'minin abraham he yoni so do merit ka anya onye like enya so onya ayo so da ahịa ọkọ na siddiq bintu siddiq onirera na wujo onirera rọdịọlọ anha aisha abaghị iri anọ n'anyị ebe ahụ eke misk maka nire were edenwa na mere enwe mere inukwu ha okwu omori sẹ́mẹ́ kọ́mẹ́sì kan wá kàrin lórí àná wọ́n rí sísítà sọ̀rọ̀ ọ̀rọ̀ iṣẹ́ ní fèfè aisha ìṣẹ̀dẹ̀ ka ń ọ̀nà ọkọ̀ náà yàn ní àwọn ẹ̀ka àìṣe ọ̀pọ̀ yìí ni ọ̀ gà kẹsẹ̀ ya kà ń so ẹ̀ tó fẹ́ tẹ̀lé àìṣe rẹ̀ dọ̀lọ́ àná àníbi anabi kama arụra kafe mbahere dima nwụna lija na rere dima arụra ka yi e. ka arịrị e igi ọhụrụ ina lija na iji mara kama hote kọtụ nke onye iji ọhụrụ na rere igi na mere mnitu ka e na ka aisha ni iji hote ya ịzọ na hote kọtụ mere na aisha ụdị anyị na lija na ba na gwete kene ọ mere inyu dị tinye so ụmụ agha mọza duwarịrị were ụmụ agha zụọ ahịa ọ ịrị anọ ụmụ arọrọ aka ụmụ arọrọ aka ahịa hafsa akwụkwọ anyị bịara na ịdụ hafsa kwụ dị ka ọ bụ anyị be mbonyi do mara ọrịa na ụmụ ọrụ e e? ya nụzi e dọka ahụ aisha ya na dọka ee kwa ahịa nụ wa do bụ dọka <laughs> wa na wadan wa ya daisha wa ya ka wọrọ mẹ níbi na nyugba nyugba ẹni náà ẹni àbẹ̀rẹ̀ lẹ́mọ́ tó mọ̀rẹ́ mi fún àṣẹ mà wa ya sàn wọ́tà rẹ̀ wa ya ka níbi nù tìrẹ àìsà yẹrẹ awere level do ile na do ada do ahia aisha maram so aisha uma uma ro wonyo mo ni so eh ka ka sita ro na ile na ka ko ile ya o me ban pori e kunyo ka eh eh awo ko

ala ekontro na ase ọrẹ ni dallas dallas aisha dọ manzu wa nebi dọka dọkítọtù falak dọkítọtù nọọsì tọ dọmọlẹsẹ inú wa nebi ọwọ ọkọ dọ ọmọlẹsẹ nebi wọdọ òṣìṣẹ mu wẹrí kíkí wọn lọsùn kórókó ó wà níbi ọmọ yẹn àgbẹrẹ kẹhún wa ni bọbọ ni mẹsì because i need to i need eh bin nabi an wata amashin ɗauka ya rasu da ɗan hau an aizo ga da ne bire da yi daika ani biyo kuma da baye da da aisha da wani za ani biyo man da aisha ma so wala fa radiyallahu anha mala da ewa eh, ani ah, biyo na wasu ban hawo da wee wọ ntọbaka iwu na da ọgba da were ma anya na ndị gbe ọsọ gba nwụwọ ụgba na zo ntomori za ka ọkọ bi awa eki iwu ntomori iwu atan otu da bai da zuye nwụ anigbe onye abụọ ala anigbe afara anigbe afara ihe bi n'ito ọbara ki eh ayẹyẹ afara dị da ẹ̀ma ní sọ da ya

annabi malaika ci to poro then ana ba a wani da aisha nya abdurrahman da wannan wuri ben wuri ben ora tana mo ran wuri da ko sha to to da to amen wuri ben zan zo hadis da wannan yanya mutu ce ta yana wala yanya mutu in wala yanya mutu da gowon to ya to dọ́là kárí yìí dísẹ̀ǹd èké dísẹ̀ǹd sọ̀rọ̀ kó apẹ́ kẹ́ ìjọba rẹ̀ ńkọ́ yà nyà ń tọ̀ báwo ni dọ́tò mu ni dáa tọ̀ nà na náà nyìbá nyìbá kékeré ọ̀nà ẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì ẹ̀nà gọọmenti ni so atọ tọ̀ àtọ̀ ọ̀n tó domani ni dọ́mani dọ́mani ká ní ìṣe àìsàn àgọ́ ọ̀dà kàyé wàá nyọ́ na ka ị. wọ́ọ̀kà ọ̀ ìtúkà ẹ̀hùn náà ìka ọ̀ka hwẹ́ẹ̀nì na ẹ̀wẹ́ kàrẹ́ ẹ̀sẹ̀ àrẹ àjẹ́ bẹ́ẹ̀ kọ́ níbi tú ọ̀bọ̀ owó ìwúrẹ́ tó dàhí dẹ́lẹ̀ yìí sẹ́ àrẹ àjẹ́ sẹ́wọ̀n náà ànkẹ́ ìtúkẹ́ wáyé sẹ́wọ̀n ọ ọ̀ ìhà rùkẹ̀nẹ̀fọ́ ọ̀ ìhà ẹ̀rì kòpòrò kẹ́nẹ̀ dọ̀wà agbókẹ́ ọ̀nà òhìn ìdò àmẹ́ ọ̀nà ìbànà stọ́dì àìsàn mi stọ́dì ọ̀ntọ́ mórí kẹ́lẹ̀ aleyhi salam aleyhi salatu wa salam adib man kan iṣẹ́ àṣà láìsí aláàrin kẹ́ni bìlí iṣẹ́ títọ́ ìta àníjọ láìkọ́ títọ́ pàtàkì láìsí wọn ìyá brahman dọ́kọ̀rẹ́ dọ́dọ̀ títọ́ náà dọ́dà dọ́sà ni èyí jẹ́ anáwó dáṣẹ́ wọn náà ń tọrọ. ani bi ọ̀nà kàrẹ́ orí bi ẹ́ eh? ani bi ọmọ ní dáìsẹ́ kẹ́mi dáìsẹ́ bẹ́ẹ̀ tuntun náà ọmọ àwọn ọmọ dáìsẹ́ mọ́ta dáìsẹ́ mọ́ta tọ́ ọ́kye yìí ọmọ àkàkà ani bi ọ̀hìn yìí dáni bi dọ́dọ́ kọ́ èyí yìí adi mama na ayi tọ́ kẹ́mi dáni bi yìí dọ́ka aláhùnmá ilà rọ̀fì kìlà àlà aláhùnmá ilà rọ̀fì kìlà àlà lọ́sẹ̀ ìdílé dáìsẹ́ kìhánà ni ẹ ka anibi ìlú tìlẹ̀ ẹ̀ omori yìí ó ti ma le ma le náà ma kẹsì ní màá wọ́sì àkàyè jùs wọ́n àtọ̀kọ̀tẹ̀ do ayé nìhẹ̀ yíwèé ààrẹ dì dáadọ́ yíwèé ààrẹ dì bẹ́ẹ̀ ti du èyí dáadọ́ àbíké àdọ́ borí àná ẹ̀rọ wọn ní sikọ́ nílé tó to yàn wọn ní sikọ́ nílé tó mórí yàn òun wẹ́n na ìkànnà yà kẹ́bẹ̀ẹ́ bá ó kékeré ní sikọ́ nílé tó to ọtọ ma fẹ fẹ ka ṣiṣẹ náà yọ tuntun mọ làtìrẹ ka anya nígbà ẹ̀ wọ́ àwọ̀ ọ̀wọ́ nù ẹ́n wọ́n yàtọ̀ bí là ọ̀pọ̀ tìbò pé ọtútọ̀ wà tọ̀ nǹkan àyàn àyàn ti náà yẹn àrẹ wà ti dá ti náà yẹn àti náà yẹn inshallah ta'ala yíyẹ bí ìyìnbọn ẹ̀yìn mi sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rẹ̀kẹ̀ ìlú àhọ̀ nọ́nà tíìbù nàbọ̀rù. aisha rọ́jò láwọn ń hàdọ́kà yìí ànyá ọmọjì ọ̀nọ́fẹ̀ gàmí wọn. ọkà kúbìdọ̀ nàbí yìí wà má tàbẹ́yìn nà tọ̀rọ̀ bi فحسبي بهذا مفخرا وكفاني والبيت بيتي والمكان مكاني يا سلام اوكا قبض النبي ومات بين ومات بين الترائب فحسبي بهذا مفخرا وكفاني اوكا قبض النبي النبي ادوه ومات بين الترائب ذلك النبي وشيخ تدم عن هنوان niki gamnan tara'ib eh in gida da ni ban shaiti ta aka fa hasbi bi hadha mazharan wa kafani ọsán nan ọ ọhụ mika yi mesi na wakafani ọka ọsán bimana ụdị ọnụ ọrịa hụ ibe a na-ọnọ sụka yi anibi ọsha etete anibi ma ihi na itu aisha radọlọ anụ ọka walbaitu baiti walmakanu makani ọka irehi ana nebi na dọsha etete ana nebi ko na ayi nan ana bukuta ọka irehi ama ihe ina yara aisha yi na nebi anibi osu ze ne isu ze ịzọ ze mu aha anibi ha bi ana mi jan yi na ɔdi na ɔtete yɛn wan ɛsɛ dɛm mara ɔhyɛ tete ɔka ara na ka ayɛhyɛ ka ara hɛn ɛmɛri nyɛ wura aha ka ɔtɔ mu ri yɛ dɛ wotu ti zɔn ɔtɔ mu ri abakari umari dɛ ahyɛ yɛ wosɔn so agbɔdu de ka imam ibn hajar ɔskolani ɛna mi sɛrihi wɛ nɔn ɛnifa to obari ɔka yi. ok ụbanye aisha ụbanye aisha we ọbanye naika anyo bi ijima il awwalina wal akhirin abani papa bim ta bala na na re na kin wen papa wai ka ani papa abaka umar ruwa na nan ko eh eh abe na dotro dan ana na bana ne tin ene rona ka eva yetere ne vaisha de dubanyo de fi daraja ne yo en ake wal ahirina eh e, enye shi ya ina ata benyo that person ana atu ne non don ne ba ne ba wan isoka kare yo radiyallahu anha wa alaikumus salam emi no gbo non tun we ni yàrá àìsà kó ẹni yàrá ọ̀nà àìsà ọ̀rọ̀ náà yà ẹ yàrá pẹ́ńpẹ́ńpẹ́ ọ̀nà ọ̀rọ̀ yàrá bòrò kótó múlò ní ilé ìbí yàrá bòrò ẹ yàrá ọ̀nà ọ̀rọ̀ yà tó dàbọ̀ ìṣó ìdígi yẹ. àwọn ẹ̀ka àìsà ọ̀gá kan ló ń tún múlò náà àgbẹ̀yìn bàbúrò ẹ yàrá náà bá ń dá bẹ́ẹ̀ tẹ̀lé wọ́n lókè yàrá. yẹrẹ pé bébè bọ ọ̀nà ọ̀rọ̀ àná ènìyàn kúrẹ́ náà ẹ̀fọ́fẹ́ sí bíẹ́ bíẹ́ rẹ̀ má eré àná ọ̀nà àká nù owó ya jìntú lánàá náà nù dàdé ọ̀nà orí ti dèwúrẹ́ èkú nìyí ti nìyí ẹ̀sọ́fẹ́ adá ọ ṣáà and tìǹà nù ẹ̀ ṣáṣọ ehi. ẹ̀tìǹà kọ̀ra òmùrí ọ̀dẹ́sìn nìwé yìí abẹ́rẹ́ àmọ̀ ẹ̀yẹ kó kúmá ìyàrá ìṣọ̀nà ya is part of the mosque.

yàrá ìṣe amákìmù méjì náà rẹ̀ hùn náà ndóni yóò rẹ̀ kẹta náà open to the mosque ana ìka anẹ́gbẹ̀ẹ́ mi ti ká nàmọ́lẹ́ dàtà ọ̀lẹ́ bìlẹ́ dìrẹ́ sí múlẹ̀ yìí lọ́ọ́ ká ìṣe òkú mi náà nìyẹn lọ́ọ́ sẹ̀rẹ̀ wọn jìnnà rẹ̀ ilẹ̀ àná ògùrọ̀ ọmọ ẹ̀ àná mosque ọ̀nà orí ni expand the mosque. ehe dokuba ŋun ma latin amadu mi kama se block that demarcate abraham yehun now yehun wa ti buhari ni on wujan kew imam malik imam malik on kwa don don no hisham ibn urwa hisham ibn urwa ko <laughs> now hisham ibn urwa urwa no ne urwa ibn zubair What's in na <laughs> don we an abihi I never done now. Uh -huh. An Aisha radiallahu anha or an Aisha Umm al-Mu'minin radiallahu anha. Now, yes. Yeah. Kọ́ni ozi ọrọ̀ wa. wa ma na ewa ngwen urwa oniri ozizu baye eh ma bint anha ene ezo asma ozi na bakar ana nke aisha ma ozi na bakar anya na aka hin na asma anya na odire yi e ren elebe wan ok ijọ sọ rẹ sọ i think e, aisha حدثنا عبد الله بن Yusuf. Imam Buhari الحافظ رحمة الله عليه أو قبل ابن يوسف أو

makana bai kare ba then abi tafi zubair ukwai kafa ne zubair onon asma bint abi bakr eh ana kan yi mana mere mu na hi abdullah ibn zubair ana ni abadila ale mere mu na hi urwa <laughs> the urwa kasari ona do ono enawe an hisham ibn urwa hisham ana wuli urwa urwa oni anabo adenawe ade hisham hisham akara enva hisham adohun wan ene dohun hisham be malik therefore hisham ibn urwa ode won wadan now dada nan dawe hun wena we aisha ana ummul mu'minin radiyallahu anha ewo yi ya hun na jin a ba zan yi o yi da yan ko yi da subhanallah ene o yi na we mo lo na أن الحارث حارث ابن هشام حارث أنا وزي هشام حارث انا صحابي بن يوبن رضي الله عنه ملوه نيته سأل رسول الله صلى الله عليه وآله وسلم آه أنتم مريسي أمور موانا دائم موانا فقال دوكا يا رسول الله máa hí ohun tó mú sallallahu alaihi wasallam sallam office àníbi nibi náà ni. risala ọtọ mẹsẹnjà ọ́fíìsì ànọ́nù ànọ́nì kàfé àdírẹ́sì ànọ́nù. kẹfà yá àti ìkàlùwàhì ó tún mẹ̀mẹ́ etí ìwé sallallahu alaihi wa sallam ok yatini otu ebe etumi mitla solsolatil jaros ananka onwe agogo nana esore abda ameyo ninko solsola anarabi ni enyere ihe ọnwụ isi iri karikete inu daka na hikul himar usfur onye nyenen daka yogorri and onwe na nọrịrị abụọ ileji enu daka yanbahu nubahil kilab oyi na wọn niri zinu ọzọ onye nwan then ọnwa gogo wai bel jaros eh ọnwa mesure ọnọbi sol solar kuma sọsọrọ na-ere jirr jirr ewa n'aka aranye grany grany ewa n'aka bimana jaro benedem bimana mitri na kous enwe uga na ekado mm-hmm, like that abụrụ ama ihe ninko ewa azụ gbonyi nzuwa gwere ọnụ kwa afere mm-hmm, na-awụwa stupid

fayubsọma anni ọba emi ọdame ọmụ na nama na mm, ọdame da da shoko da yan da don ọkwọ na wọ wakọdụ wa aitu annu bimana wakọdụ hafiztu wa fahimtu da abịrị na sọdemra ha doyi ọmọ ẹ̀bá na àbọ̀ mm, dọ́ọ̀ náà na dà báyọ̀ ní orí ọ̀nà dọ́ọ̀ náà rẹ̀ hà. Òkàdùwà ayé tó ẹnu hù máa kọ́ọ̀là. Àbílẹ̀ yẹn náà ìka màlẹ́kà jìbìrì ọ̀wọ́ sí bá àwọ̀ e, ẹ́ lórí ìyàndọ̀nà ọ̀rọ̀ àhà. Wà àhìyá náà dọ́k ìjẹyìn yẹtẹmẹsàlù líya alimẹlẹk rọ́jùlẹ̀. Ìjẹyìn dé màlẹ́kà dọ́ọ̀ ṣàtẹ̀rọ̀gà dọ́ọ̀ bẹ́ẹ̀. anas malaika jibril hera sabiyo na wanasasara na wao dahiyatul kalbi ayo hiyo nini bari handsome sahabiyo wewe dozeri dozeri ki dahiyatul kalbi anivyo na yao weka malaika jibril rabi adamu na yato fayukallimuni dak azum dak da dak wahayizum fa a'yi ma yaqulu de yemi de yemi de ma ha bisana anibiola ṣe lè bá bẹ́ẹ̀ lẹ́nu ẹni ó túmọ̀ mi rí ìtú ọ ni àríra mẹ́yẹ òní. قالت عائشة لعائشة رضي الله عنها دكعك ولقد رأيته ينزل عليه وكا ميران نبي يكون ينزل عليه الوحي يجي وحي يجي في اليوم الشديد البرد إن يكون هناك إيه بتونين كنه oyi huneni ha na ọkata ngwara kete hunene fayasimu anuhu bimana alwahi ijon wahi yanon ra meta dora di situation na dora kana kozi yo wa inna jabinahu la yatafassad araqa oka eh rasul nabi okay la yatafassad na ala araq mutawaliya mutataliya de ehe ehi esi tụrụ enwu ihu esoni esonai arok ibrahim jauzi rahmatulah alayhi ini kashfu mushkil aka jebi da zai zoro kini bi kana kan oka lil insan jabinani wal jabhatu bainahuma ko zan yara onyi na ba jabha ona ina kana so idan jabha ibi Ama abubakar man misali jobin abraham ya yi ko is jobin is na kanon da sorry job ile kuwa na ika ahiba na nya na zoza ana ika ahiba na ya barba shadid ahiba na katem amma ijan ni birsi wahayi da hi chaka kwe matare ha gawa re onwere odira ka to rekere ka inna sanulki alayka qawlan sakila tadakitara ya ba sai ba o ila mai ka orata wahaya wannan hatta atagana ken wi huzaifa ate en wi manene eka annabi sallallahu alaihi wa sallam eh eh si wahayi yau e, da ka bọ́sọ̀rọ̀ tó tọ́ra ọ̀hún bá ara tánà ó lè rí atabatu ọ̀gá ọ̀hún ayé náà náà ara àfẹ́rẹ́ dọ̀rọ̀ àfẹ́ màá hàn so aisha hadith nan onyi da ebe za kare wahayi kene wasu na bi kaifiyatul wahayi wahayi so wahayi mebe non aisha radiyallahu ka dị waha ya ochie teta nnebi ọnyụkata oh, onye oh, wahala nwere wahala ndị olito ka nnebi ihe otu ọ rọdịlọ anha so adịsa na abịa ka dọzọ hụsi kefe ya ka arịa nọ na ebe kọwa ịdọta ọka

ọmọ aka aka keifa àwọn èké bí ọ̀rẹ́ òjá omori rọ́bì arini keifa tó hìl mọ́ta omori zọmọ rahara kwẹtẹ anabi omori ọmọ náà kuma ọrịa sọ̀rọ̀ ka ọ̀rọ̀nyẹ́wé ọ jee ka e ọ̀dọ́ òsì dúrẹ́rẹ́ ànẹ́bì ní aláìhí mùsùlùmí ọ̀sálàm ẹ̀nu mi tó nílẹ̀ báwo sì kẹ́nìkà kẹ́yìfà jùlọ nípa ikú ètò ìdọ́ka ìjà yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ dáì kásán nìkan èèlé agogo kíkà agogo mẹ́rin àbọ̀ dọ́k ìjà yẹn dáì kí màláìkọ̀ ní wọ́tọ̀ bẹ́ẹ̀ dákọ̀ àgànàná gànàná ẹ̀wọ̀n ẹ̀nu wẹ̀rẹ̀ ọ̀nà náà yẹ òṣùlù hakim.

kuma ita ne hinan a bisa na wasu finin ba wurare ya daka su tunan wallahu alam jama jama jere na gold america a kasa ta ọta moyusi so inshallah tọ́lá àdìsí aláàfin ló ka anẹ́tì àtàbí ní ìhùsílẹ̀ ọ̀rọ̀ wọn lu anẹ́bí ọ̀rẹ́dì ẹ̀dínlẹ̀ ní ilẹ̀ ìwà àyẹ̀ náà àdìsí ọ̀hìnwá náà náà ìka you are continuing and inshallah ta'ala any hadith 3 al-ta'ala hadith 4 from what you see wallahu a'lam okay anki ma fito aisha radiyallahu anha atabudu na maniyan that ubi on the khadija anawi utan libi papa ni wa oniri ha libi alayhi salatu wassalam an ka ni jɔn wɛrɛ fitan tu na wɛ kɔrɔ a yɛ hɔrɛ da ni jɔ a yɛ fitan u jɔn lori aisha ɔ tobe do mori ɔzɔ nyi udian sahabon tumori abɛnden abesan tumori rɛ sahabon tumori bɛɛ ni ni sahabiyati nana abɔ nyɛnɛ tijɔn tumori da rɛ bi sɔrɔ sahabi ọ̀nà ọ̀rọ̀ náà kí sọ́ọ̀rì ẹ̀rọ inú wà níbi owó náà níbi ọ̀dọ́wọ̀ ẹ̀ òdúrà kẹlẹ́ yín inú wà níbi owó rè àmọ́ ọ̀dọ́wọ̀ ẹ̀ ẹ̀sùn àbí ẹ̀rọ yín inú wà níbi ọ̀dọ́wọ̀ ẹ̀ owó rè rè níbi ẹ̀sùn àbí ẹ̀rọ ànàkà ọ̀nyẹ́ ní sẹ́wúrì màmí rẹ̀ ẹ̀rọ ẹ̀ àwọn ọ̀dọ́ rẹ̀ rẹ̀ tó à níbi ẹ̀nú wà níbi àmà rẹ̀.

إذا قواه كنا ونن أنجز قال سنة والجماعة جاتونن يا سائلي المذهب وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل حب الصحابة كلهم لي مذهب ومودة, ومودة القربى بها أتوسل ولكلهم قدر وفضل ساعة ايه لكنما الصديق منهم افضل abin na nyuban abubakar wana nyuban umar wana nyuban ali wana nyuban aisha wana nyuban abin amma abin ni bem ena nyuban huna abin ne abubakar radiyallahu anhu warda amma ile kun ko abin do kaka umar nyuban wali ali nyuban huna sani eh to agwawo a hadija radiyallahu anha a ya to da da ka so ona re o se hadija ona me wonu na me o sabe onu ile ka poru kene do na yero na kan enu na bọọla sizi ya na oji ifọ ni ọnụ npa ụtọ n'ọnụ ala n'ọsọ ọnụ ọkụ enu na bọọla yi mi ọnụ enyi don tumu ya tu daraja daraja daraja ama ọzọ kori hu ni aisha kuma ne na inye nwa aka nka oke anyị dịdawa janọrị atọ a na nka n'ebi juwan ọnụ efu afema ojo ntụ nwere inu ọka fatima na seyidatu nisai alamin seyidatu nisai alamin fatima mẹwọ ọnụ wọdọwụ dị including including osan nijọ nụ ayẹ.

amma yanyi hadis fiye ka bibi daraja aisha ido ya huna khadija o san to wani mai goya wuji to okay khadija then followed by this eh ko ji wa ko ro ajen anya anya so na ki jo la kan ire ka na on me o muri o shan ni mo ne sama igene magana an adara

an da hida lele an da hida da wa nabi an da hidanya wa nabi an da abaya bai ni wa nabi an onye ni hida na wa nabi ata abaya shan rubanya ni san dora to hon abi abi yuni so yenya kaka aida aisha o hadija so non wani no san wani ni ko ka ton by ton twelve times eh? to to sell what six forty inshallah question ọ̀nà mọ́lẹ̀ sí will be the first question ní ètò ọ̀ntọ́ mi nìṣẹ́ ìṣẹ́ sẹ́mẹ́tà bá kú. àmì